نترى شيخ حسان تنبيهات على أحكام تختص المؤمنات بالمؤمنات فصل الأكفاء لا فيقبيه أن أحكام àwọn àdájọ́ tàkẹ́sùbìlmárì àti èyí tí ó ní ṣe pẹ̀lú obìnrin rẹ̀ tó gbé ìbọ̀dọ̀ mọ̀ fi bábi ahkamil janaiz ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ janaza yànà ìfìnpa ọ̀rọ̀ ìsìnkú àbáti ọ̀rọ̀ ti síwájú pé kataba Allahul mawta ala kulli nafsin pé ọlọ́run ọba ti ṣe lọ́rùn yẹn fún gbogbo ẹ̀mí tí bá ti ń mí èèyàn ní ẹranko ní ẹja ní fọ́nà fi dórí àwọn tambo lónìí òlẹ́lẹ̀ ẹ̀mí tí bá ti ń mí ọlọ́run ti kọ ikú mọ́. waqtasahu subhanahu wa ta'ala bil baqa ẹni tó ní ẹ̀sà bíbẹ tí ò ní tán tí ó mọ̀ bẹ gbére náà lọ́ba lékè ọlá ọlọ́run ọba òun nìkan ni ó ṣẹ̀kù ọlọ́run ní kullu man alayha fanin gbogbo tó wà lórílẹ̀ ni ó tán gbogbo tó ń tẹ̀mí ni ó tán wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram ojú ọlọ́run ọba ọba alápọ̀nlé ọba tó tóbi òun ni ó ṣẹ̀kù gbogbo nǹkan ní ó tán wàtásọ jàná ìṣubá ni adam bí àkámi yẹjìbálẹ̀ àhíyá ìtẹ̀nfìdùhà ẹ̀wá rí ètò ìsìnkú ọmọ àdá ádámà àwọn èèyàn ó yàtọ̀ sí gbogbo ẹ̀dá yòókù kò sétò bọ́dẹ̀ ìsìnkú màálù tó bá kú kò sí fún ẹja ìyẹn náà ló ní ìdájọ́ pàápàá ìyẹn tó jẹ́ mùsùlùmí kẹ yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀dá yòókù tí wọ́n ń sẹ̀mí. wa nahnu nadhkuru fi hadha al-fasl ma yaqtasu bin-nisa'i minha àwọn ìdájọ́ yìí tó wá ní í ṣe pẹ̀lú obìnrin tóbìnrin náà gbọ́dọ̀ mọ̀ àásàlẹ̀ ayé díẹ̀ bẹ̀ fún wa ní inú fásitì yìí. wọ́n ní àkọ́kọ́ yajibu an yatawalla tagsil al-mar'ati al-mayyitati an-nisa tagsil al ẹni tóbìnrin mùsùlùmí bá kú ẹni tó lẹ́tọ̀ọ́ kówẹ̀ náà ni obìnrin obìnrin ló lẹ́tọ̀ọ́ kówẹ̀ obìnrin wala yajuzu lirrijal an yughassiluha kò tọ́ fún obìnrin kówẹ̀ kò tọ́ fún ọkùnrin kò tọ́ fáwọn ọkùnrin tí wọ́n wẹ obìnrin mùsùlùmí tí tó kú kò fáwọn ọkùnrin kí wọ́n wẹ̀ ilà sáwùjà àyàfọ́kọ́ ọkọ nìkan ló lè wẹ ìyàwó fàyínà láwo ayò gásílà sáwùjà tàwọn ló lè wẹ ìyàwó rẹ̀ wàtàwálà tẹ̀sílà rọ́jò lìlmáyì àrìjáàl tó ẹ kọkùnrin náà ló kú àwọn ọkùnrin náà náà wẹ̀ wàlá yajuzu lin nisa'i taqsiluhu illa zawjati illa wàlá yajuzu lil mar'ati taqsiluhu kò tọ́ fáwọn obìnrin kí wọ́n wẹ ọkùnrin tó kú ilà záwùjata àyàfi ìyàwó rẹ̀ nìkan ló lè wẹ̀ fàyínàlá àǹtọ̀gáfìlà záwùjà ha ìyẹn pé tóbìnrin bá kú kò sẹ́nìkan tó lè wẹ̀ àyàfọkùnrin ah, àfọkùnrin àyàfọbìnrin ẹgbẹ́ rẹ̀ bákan náà tọkùnrin náà bá kú kò sẹ́nìkan tó lè wẹ̀ ọkùnrin ah, àyàfọkùnrin. ẹni tó lè wẹ obìnrin náà lọ́kọ ẹ̀ bákan ẹni tó lè wẹ ọkùnrin náà níyàwó rẹ̀ yàtọ̀ sí yẹn obìnrin ò lè wẹ ọkùnrin bẹ́ẹ̀ lọkùnrin ò lè a ní ẹ̀rí pé ìyàwó lè wẹ ọkọ rẹ̀ àti pé ọkọ náà lè wẹ ìyàwó rẹ̀ ó pé ana aliya rọ̀dí aláwọ̀ tààlà ánìhù ana ali ibùnà àbí rọ̀dí aláwọ̀ tààlà ánìhù kọ́lọ̀ ń bá قد زوجته فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم فعلي لو إياو رẹ̀ tó Fatima ọmọ ànábì Àlí ló wẹ ìyàwó rẹ̀ tó jẹ́ Fatima ọmọ ànábì nígbà tí Fatima kú bákan náà wàásùmá bíntu Umays àsùnmọ́ ha òun ló wẹ ọkọ rẹ̀ Abubakar nígbà tí Abubakar kú ìyẹn pé ẹ̀rí pé ọkọ lè wẹ ìyàwó rẹ̀ ó ní pé Àlí ló wẹ Fatima nígbà tí Fatima kú ẹ̀rí pé ìyàwó lè wẹ ọkọ rẹ̀ ní pé Asuma bíntu Umeis ìyàwó Abubakar òun ló wẹ Abubakar nígbà tọkọ rẹ̀ Abubakar kú ẹni yàtọ̀ sí léyìí obìnrin ò lè wọ bẹ́ẹ̀ náà lọkùnrin ò lè wẹ́ obìnrin àkọ́kọ́ nu tó jẹ́ pé tóbìnrin bá kú sí obìnrin náà ní kówó ẹ̀. bákan náà yustahabu tekfinu limari ati fi hamsati asewabi bid a ní bábá fẹ́ wé obìnrin tó kú níta fẹ́ tó dá onípé kó jásọ márùn-ún kó sì jásọ funfun kó jásọ funfun ìzáàrú tó tásàrò bìí tó tásàrò bìí ìzáàrú aṣọ tí ó wà lábẹ́ ìfẹ́fìwé lábẹ́ wàhímáàrú alára àti àti tí ó wà lókè àwọn ẹ̀fún látòkè ìkan wà lábẹ́ ìkan wà ní òkè ó di méjì báwọn a sọ pé five yards yóò yáàdì kọ́ la ń sọ o kó jásọ márùn-ún ìkọ̀ọ̀kan lè jẹ́ yáàdì mẹ́ta mẹ́ta gan ó lè jẹ́ kódà ó lè jẹ́ mẹ́rin tó abẹ́ kíkà wà lábẹ́ kóbósàlẹ̀ kíkà wà lókè kódà gẹ́gẹ́ bí kíni ìmọ̀rù kóbó wa látòrí tó yà pé ní méjì. akọ̀mí tòlìbásòhò wàlàfàfàtẹ́yìn tó láàfù bí ìmọ̀ fáwọ́kọ̀sá àlèkì láti fẹ́ ká sọ mí tó wá ti gbẹ̀gẹ̀rẹ̀ kó bòde lẹ̀ kásẹ̀ wàá fi méjì ó di mẹ́ta báwọn kásẹ̀ wàá fi méjì yòókù ṣe kí ni pé gbogbo ara rẹ̀ kásẹ̀ wàá fi méjì wé gbogbo ara rẹ̀ wọ́n ilé máa rọ́wà ti Layla àsàkọ̀fíyà wọ́n torí pé obìnrin kẹ́tí ń jẹ́ Layla àsàkọ̀fíyà ó gba ẹgbà ọ̀rọ̀ wa kọ́lá tó ní kúntù èmi fi man gásálà umma kulthum bínta rasulillah rasulillah èmi náà wà nù àtàn wẹ umma kulthum tó jọ mọ anabi wa muhammad sallallahu alayhi ẹyin dá wà fáàtì ha ńgbà tó kú ńgbà tó kú onú náà wà nù àtàn wẹ. فكان أول ما أعطانا رسول الله صلى الله alihikọ o la anabi fún wa n'a fọ kan bẹ hikimu nan koyi fuma dẹrẹ o fana dẹrẹ fuma himar yẹ b'a sọ yìí n'a fọ lo kan sisan lẹ lo kan sókè fuma malihafa a ti tán wàá fi wé gbogbo ara rẹ̀ yẹ pé àdìsí yìí wọn ló ní ọ̀rọ̀ nínú sọ yẹ wọn lo bí ìsáàrù wọn lo himar sókè wọn lo ìtọwọ gbogbo ara rẹ̀ wọn á fi méjì ó wọn la fẹ bẹ́ẹ̀ tọlọmọba ni kí ààyè gbà wá bákan náà kẹta ma yusna obi ṣáàrìrá àtìlímárì àtìlímáyíta bó láti ṣe irun orí òkú obìnrin tó kú ẹni yóò jẹ alùsàlá àtàbọ̀fà ẹ̀ àbá lọ́nà mẹ́ta àbá sọ́nà mélòó ọ̀nà mẹ́ta wà tó lùkọ̀ kálífàhà àwa darí gbogbo ẹ̀ sẹ́yìn ẹni eléwàánu hadithi umu àtìyà fi sífàtì gáfù fi sífàtì gúúsùlù bíntì nàbí wàsálàm nígbà tó sọ bọ́ọ̀n ṣe wẹ ọmọ ànábì wàsálàm àwùgásùlù bíntì wàsálàm bọ́ọ̀n ṣe wẹ ọmọ ànábì ó ní fàdọ̀fárì náà ṣáàrà ha láàbá irun rẹ̀ sàlásàtà kúrú sọ́nà mẹ́ta wà alùkọ̀iná wò kálfà àwa darí gbogbo ẹ̀ sẹ́yìn wà alùkọ̀iná wò kálfà ha adarí gbogbo ẹ̀fẹ́ yìí so eléyìí nìkan ẹlẹ́kẹta tí yẹ kí àwọn obìnrin kí àwọn náà tún mọ̀ bákan náà ẹlẹ́kẹrin hukumu ti bá nìsá lil janaiz ìtẹ̀lé obìnrin tóbìnrin náà tẹ̀lé òkú kóbìnrin tẹ̀lé òkú ẹjọ́ máa gbé lọ tẹ́ a ní pínlẹ̀ ìdájọ́ ẹ̀ an umi afiyata ta radiyallahu ta'ala anha umu afiya ló gba ọrọ yìí wá kọ́lá tó nínú hìí náà wọ́n fún wa tábàtì gbọ́ pé sàábà àbí lóbìnrin sọ pé fún wa ẹ̀sùn ló fún wọn. a ní tìbá ìpínká máa tẹ̀lé òkú wàlámù yóò ẹ̀sàmù ẹ pé tó ṣùgbọ́n kọ̀ fún wa. wọ́n ní gbọ́dọ̀ wà lámú yóò sá mọ́ àléná tó sọ pé kíkọ̀ yẹn ṣe kíkọ̀ tó lágbá alimami bin tẹ́mi a sọ pé kọ̀dí yakunu mọ̀rọ́ọ̀dù ha lamuyu akadu nahayi lamuyu akadi nahayi. wọ́n ní ó lè jẹ́ pé tó gbà lérò pé kíkọ̀ tó kọ̀ fáwọn yẹn wọn kàn nípa wàhálà yẹn fi tahrim kò mí ni pé wọn kọ́ náà wọn kankan nípa ni faqad takunu hiya zannat annahu laysa binahi tahrim ń lè oúnjẹ pé mú àtìyà lóró pé kíkọ̀ yẹn ò lágbára púpọ̀ kó jẹ́ pé òun lóró bẹ́ẹ̀ lọ́kàn ara rẹ̀ wàlúhùjátú fi kọ́ọ̀lì nàbí ọ̀sánlá láàfin zọ́ọ̀nì gẹ́rì ìbọn ìntánẹ́ẹ̀tì ṣe làwọn ó gbàmú kìí ṣe ẹ̀mí rò pé kíkọ yẹn ò lágbára kọ́ ìtàwọn gbàmú pé wọ́n kọ̀ ìlànà àfáà mi fi gbá ọ̀rọ̀ yìí ò sẹ́yìn àkẹ́lẹ́ kíkọ́ tí ó ti di àràmù tán ṣùgbọ́n kò dá kó mi máa tẹ̀lé wọn nígbà tó bá ń gbé òkú lọ kí ni ẹnu tẹ àbámi tó pé náà kíkọ́ àràmù ni ìwọ ni fún kàtẹ́ àá wà ní kò tó kéré àá ní kò dá tó obìnrin máa kọ̀ fún ẹ pé àlẹ́mọ̀ bí o ṣe mí àtọ́ pé ní ọ̀làmú yóò sámú àlẹ́ iná tí ó mú àtúnyà sọ pé kíkọ̀ yẹn ń lò kó lágbà pé ìwé àǹtó ń rò ní kíkọ́ pé anẹ́bí kọlà ó agbámu àníwo èrò tí ó mú ta ní ó máa fi yà láìpé kò dá tó kóbìnrin máa tẹ̀lé wọn lọ nígbà tó bá ń gbókù lọ inú ìtẹ́ náà ìdájọ́ tó tẹ̀lé ni ziyaratul kubur ala nisa kóbìnrin máa bẹ ìtẹ́wò sheikh fawzan hafizahullah ta'ala tí ọkọ̀ tíra tá à ń ṣàlàyé fún wa yìí níta fi gbé ọ̀rọ̀ yìí jáde ni pé tahrim èèwọ̀ ni ziyaratul qubur ṣé alàǹdẹ̀sà káwọn obìnrin máa lọ bẹ̀tẹ́wò ẹlẹ́wọ̀ ni torí pé ọ̀rọ̀ yìí ó lójú méjì lọ́dọ̀ àwọn àfa àwọn àfa àtọ́pẹ́ ní èèwọ̀ pọ́nbélé pé kò dá rárá kómi máa ti ziyara sàárè tó ń tí bó jẹ́ pé ṣe olóore wọn ni kó wà fóbìnrin sọ́nà àtọ́ mú sáǹdì yìí àní sheikh fauzan tí wọ́n kọ̀wé yìí ni wọ́n wà àtọ́pọ̀lọpọ̀ àfáàmì sáàdì ẹlẹ́ẹ̀kejì àpàrà ṣàlàyé tiẹ̀ náà fún wa ìyanu tíra mi àtẹ̀rí tí àwọn náà dúró lé lórí. náà sheikh fauzan ní alánàbí sọ̀rọ̀ sọ́lá ń sọ pé lóyìnà àwọn anìrìnàṣọ́lá ńlá àná zawarọ́tìl kùbúr ànábì iṣẹ́ bi lé kò ṣe pèlé àwọn tán máa ń lọ bẹ sàárè wò lọ́pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin alimamu ibn temiya ani wa ma'lum ani ta ma ni pé anna limari ata obìnrin iza fúti halaha tọ́bá gbàláyè azalbab iza fúti halaha azalbab tọ́bá gbàláyè kó mọ́ lọ bẹ́tẹ́wò àkàrájà ha ilal jaza'i wà nádìbí wà níyàhà iye padà sún débi tí ó máa lọ gbára dálẹ̀ tí ó máa lọ sunkún oho límọ̀ fíyà mìíràn báàk torí pé lílẹ̀ ń bẹ fóbìnrin kò lè mọ́kàn. wàkẹ́sìrá sì lè jáfàáyí àti ìmọ̀ tara lọ́pọ̀lọpọ̀ wàkílá ti sọ́bùrù àti kíkéré sùúrù ní bá kúkú fi ti ọ̀nà kó bẹ sàárè wò. wà á ìdán àti pé fàínà záàlì ká sábàbù lè ta azil mayit bìbọ̀ká ìhà àti pé ní ìyẹn ò jẹ́ kó kú tó máa rí nira nígbà tó bẹ̀rẹ̀ bá ń sunkún nínú tẹ́ òhòhò yóò jẹ́ kó kú máa rí ìnira ẹ tẹ̀sí wà láwàlú àìdáde kọ́ni ẹ̀ka àdéhùn kan pé yóò azabu mayit bímọ ní ha àlè yìí ẹ pé òkú máa rí nira látara ariwo bá ń kéré lórí wọ́n ní nítorí rẹ̀ ní fi ní nǹkan yìí kò dáa kóbìnrin lọ bákan náà lè ìfìtá ní rìjá lèbi tó ti hà àgbẹ̀ tó bá ń ṣe owó yìí tọkùnrin mi náà wà nù tẹ́gbà ohun rẹ̀ ó lè máa fi kó wàhálà bá wà sọ̀rọ̀ láti hà àbí àpẹ́ránsì rẹ̀ yíyọ rẹ̀ ó lè máa fi kó wàhálà bá yẹn nínú tẹ́ ààyè tá a sì fẹ́ kéèyàn ti páyà ọlọ́run ní kó rántí ọ̀run a ní nítorí eléyìí kò dáa kóbìnrin lọ inú tẹ́pẹ́ wọ̀ ni a ní àti pádìsì mi wá pé fa iná kó ná pé ẹ̀yin o ẹ̀yin obìnrin tafsinna lẹ́hàyà wàtúzínà lẹ́mẹ́yẹ ẹ máa lọ kó nira bá ní tí ń sẹ̀mí àyẹ̀ kó fìtínà bẹ́ẹ̀ tí ń sẹ̀mí tó náà wá nù tẹ́ bákan náà òkú ẹ máa kó yẹn abáwọn látara ariwo tí ẹ bá ń pa ń bẹ iye ń gbára dálé abẹ́ ń wọ́n ní eléyìí nínú ìtòsọ́ di èèwọ̀ òun rèé. náà bàtà àwọn àfáà mi à ń gbà pé obìnrin lè bẹ ìtẹ́wò tó bá ti lè mú àwọn kọ̀ǹdíṣẹ̀ kan ṣe tí ó sì ṣe tó yapa ẹ̀sìn nínú ẹ̀rí tí wọ́n gbára lé ó ní hadithi kan tó wà ní sahih bukhari tó wà ní muslim hadith anas ibn malik ó ní mọ́rọ̀ nàbí sallam bi mura'atin alánàbí ń lọ wá kọjá lẹ́gbẹ̀ẹ́ obìnrin kan tẹ́bùkì ìrìndà kọbùrín tí sunkún bí sàárè àìkú bẹ sàárè òun náà máa ti gbọ́ yé pé ń sunkún bí sàárè kan fàkọ́ọ̀lá láha anábí wọn sọ fún báyìí pé ìtẹ́kẹ̀láha fáyọ̀ ọlọ́run wàsíbírì ṣe sùúrù ó ní ìfàlàmìyàn ní àhà ánìzìyàrá anábí ń sọ pé kọ́pá ẹlọ́n kó ṣe sùúrù lórí tẹ̀ tó ṣẹlẹ̀ sí ṣùgbọ́n kò sọ fún pé kí ló dé tọ́wọ́ bẹ̀ sàárè wò ọmọdé akọ́mọ́ bẹ̀ sàárè wò ìtànẹ́bí ni kó ṣe ṣe kó páyọ̀ ọlọ́run kó ṣe sùúrù mọ́ látara àtara tó wà fárábìnrin yìí gan kò tiẹ̀ wojú ànẹ́bí ní ilé káàní jìnnà sí mi. fa ìnáka làmú tó sọ bíbí mùsíbà ti ṣe mùsíbà tó kàn mí ò kàn lọ fi sọba kò mọ̀ pa ànẹ́bí látara pé kò lera rẹ̀ kọ̀ǹtró mọ́ ẹ pé yóò tó jẹ́rìí fún ẹ̀tọ́ tó bá lébi sàárè ó lè mọ ẹ̀ṣẹ̀ tí ò dá mbẹ́ kò lè ara ẹ̀ kọ̀ǹtró ńgbàtà ara arábìnrin wa balẹ̀ wọn sọ pé ó mọ̀ ti kàn nẹ́bì lábùkù ìgbẹ̀núkẹ̀ wa bá nẹ́bì wa bá nẹ́bì ó délé ànẹ́bì ó bẹ ànẹ́bì pé kánẹ́bì má bínú ànẹ́bì wọn sọ pé àsọ́bùrú ìndà sọ́dìmọ́tò òwúlà sùúrù ìgbà tí sùúrù tà tó jẹ́ ojúlówó sùúrù ó nígbà tí ìkẹ́kọ̀ọ́ ìtìyẹn bìí pé yẹn ìgbà ilẹ̀ onímọ̀ tí yẹn ṣe mọ́ tí wọ́n á ṣe sùúrù ń gbà wọn àyẹ̀ gan ni sùúrù gidi nítafẹ́ lómẹ̀ pé ní àná bí ó kọ̀ fún pé kí wọ́n wá ṣe bí sàárè ọ̀rọ̀ pé kò yẹ kóbìnrin bẹ sàárè òní ògbọ́n tí àná kọ̀ fún ni pé kó ṣe sùúrù kó mọ́ gbára dálẹ̀ mọ́ kó mọ́ wí kúwì mọ́ wọ́n ní bákan náà ìyàwó aisha rọ̀díàlá tààlà àníhà ń bẹ sàárè ọmọ ìyá wọn wò gẹ́bí ibùnú àbímọ̀lẹ́ kàṣì gbà wá ẹni àna aisha ta ẹniyàwó aisha rọ̀díàlá tààlà àníhà àkùbálà ti ráta yaomi minal makobir ó dé láti makbara ń jọkàn ó lọ bẹ sàárè wò wá dé fakultu láha ibùnú àbímọ̀lẹ́ kàyí ní àwọn àgbà àwọn tàbí ni olóhùn fún ìyàwó aisha pé ya ummul mu'minin ilé àwa mu'minin ìrẹ́ ìyá àwa mùmìnì min aina akbal tí wọ́n lẹ́ ti ń bọ̀ kọ́lá ìyàwó Aisha sọ pé min kọ́bùrù áhì abdulrahman bin abibakri ibi sàárè ọmọ ìyá mi abdulrahman ọmọ abubakri fakultu laha ọbúnà abúmùlẹ́kẹ̀ wa sọ pé alaysa kana rasulullah náà an ziyara fil qubur tí ní káyọ̀ lọ bẹ sàárè wò kọ́látù náà bẹ́ẹ̀ ni káànà náà ha anábì kan tòótọ́ fún ma a máa rọ̀bì fi yàrá ti àlẹ́yìn ìgbà ẹ̀lú tó a mọ́ gẹ́gẹ́ ni wọ́n máa bẹ̀ sàárè wò wọ́n ni ìyàwó àìsà náà fi ọ̀ṣùlọ̀ bẹ̀ sàárè wò ọ̀rọ̀ míì àbẹ́rí míì tún ni pé ìyàwó àìsà rẹ̀ dé alátàálà àwọn bí anábì àtọ́lá ń jọ́ ka pé kaifa akulu ya rasulallah ilé òjíṣẹ́ ló ń bò ní mọ̀ sọ yẹn pé tí ń bá lọ bí ìtẹ́ anabi ni kúlí salamu ala ali diyari minal muminin wal muslimin wa yarhamu allahu lil mustaqdimina minna wal mustakhirin wa inna insha allah bikum lahiqun ìyàwó àìsàn sọ pé kéèyàn bá lọ bẹ̀wò ẹ̀ ń lẹ̀ mọ́ra wọn pé kí n bá lọ sí kí ni bẹ̀tàrí o ẹni ká ìpè ní tí ò tó yẹ káyọ̀ lọ́kà owó nídìí kó lọ tó kóbìnrin ní ló jẹ́ wọ́n tún wá mẹ́rin mi ìwòye ẹ̀rí odindi pé ànábì ní nàháìtù kan ziyara tó kùbúr èmi ní kẹ́ mọ́ bẹ sàárè wò fàṣọrò wà tó ní ẹ̀ máa lọ bẹ̀ ó ń sì bá. àìpẹ́ rí yẹn gbogbo yẹn ló wà fún generally so ọ̀rọ̀ méjèèjì tó wà ń lẹ́ nìyẹn ẹ̀rọ àwọn àfa tí wọ́n ní obìnrin sálámà san tó wà ń bẹ̀ tó ti bó ṣe jẹ́ ìtẹ́sípè wá sí ìkàsí pé ọkùnrin ló wà fún wọn nítorí kóbìnrin nínú ìṣètò wọn ilé kóra dúró àtìpá nàbí ó ṣe kíni ó ṣe pẹ̀lẹ́ àwọn ìsàwárà ìkòkò àwọn tó máa lọ ń bẹ sàárè wò àti ẹ̀rí mi tí wọ́n dì mú àtìpá lè kó fìtínà bá yàn wọ́n tó lè máa kó nira bá òkú àwọn kejì náà ní kò sí tó burú ń bẹ torí pé ẹ̀rí wá lódì ní pé ànábì ká wọn lọ bẹ sàárè wò ẹ̀kejì ní pé ní ìyá wa Aisha radiyallahu ta'ala anha wọn lọ bẹ sàárè Abdurrahman fún Abubakar wọn bẹ wò bákan náà béèrè lọ́wọ́ ànábì pé tí ń bá lọ bẹ tẹ́wò kíni kí máa wí ànábì ó sì kọ fún wọn àdúpá ànábì tó ń rí èèyàn kan tí ń gbá tí ń gbára dálẹ̀ tí ń sunkún bíi sàárè ànẹ́bí ní kó ṣe sùúrù kó páyà ọlọ́run o mọ tí ó sọ kó mọ tí ó wí ni ànẹ́bí ó kọ̀ fún pé kí ló dé tí òṣìṣẹ́ ọ̀rọ̀ méjì tó wà nílẹ̀ alam ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ó fẹ́ tẹ̀wọ̀n ṣùgbọ́n àwọn náà wá fi sí wọ́n fàlàyé sí wọ́n ní gẹ́gẹ́ bó ṣe nù tíra mo ti ń ka ilé jáde fíkú sunnati linnisa wọ́n ní ibà olùmọ̀ min hali nìfà tàbámọ̀ nínú ṣe sí àwọn obìnrin pé tọ́fẹ́ lọ annahunna idha zahabna ila al-qubur pé tọ́bá lọ bí tẹ́ yẹ̀fẹ̀yìnà ọmọ lọ kígbe wàyàndóbìnà ọmọ wíwíkú ọmọ lọ gbára lálẹ̀ wàyẹ̀nìhìnà ọmọ kígbe òhòhò ọ̀yọ̀ adídìnà alal amuwaat ọmọ sọ gbọ́sẹ̀ dára tó kù sí ah, ọmọ kìnnìkan kìnnìkan ká kìí wọ̀yẹ̀fọ́nà bídà àwọn lọ dáadáa lẹ̀ ń bẹ́ẹ̀ wàlùmọ̀hàrọ̀mọ́ tàbí tẹ́sí òfẹ́ fàtúhùrọ̀mù ìná ibi ń ziyàrá tó hún náà lè kúbòrò ìgbàyàn àdégidí ìmọ̀dégíní ìmọ̀bẹ̀tàrí òfàmọ́ náà. àwọn ní kèése torí pé ìbẹ̀tàrí wò tọ́kọ́ torí tí ìtàwọn ṣe tí ó lékíní tí ó bá mú ni òjú táwọn fowó ni. ìpẹ́ta náà bá sọ pé ní kómi mọ́ lọ bẹ̀tàrí wò kèése pé nípìnlẹ̀ kò dáa làwọn ń sọ ṣùgbọ́n torí nǹkan mìíràn rí tí ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni yàtọ̀ sí táwọn àkọ́kọ́ táwọn pé nǹkan ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ o kò dáa kó bèè lọ. ẹlẹ́ẹ̀kejì idha ulima min ahwali inna annahunna yadhabna ila al sábàmù pé wọ́n lọ bí sàárè man yuslikuna alayhim alayhimus salihin awil awliya pé bí sàárè tán lọ àwọn tó ń pè lẹ́ni ọlọ́run ni pé àwọn ẹni ọlọ́run lélẹ́yìí náà wá ń lọ bí sàárè wọn kì í pé sàárè náà lọ bẹ̀ wò gẹ́gẹ́ tó rí pé ìbẹ̀ sàárè wò tẹ́sí pé wá sákèsí rẹ̀ pé ká máa ṣe torí pé àwọn rí pé ẹni ọlọ́run kan wọ́n ti síbí ṣéwù kan sàárè rẹ̀ wá nìkan kábàárì rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ lu tiwa yìí kábàárì ṣéwù lágbájá bùkádàmù gáúsù kínní kan yìí ń kọ́ lọ́dọ̀ àwọn onítọ̀rí kọ̀ ẹlòmíràn torí ẹ̀ travel lọ ìlú mi gan lórí sàárè ìbílálà àgbàrí ìkíní kan kárípẹ́ torí ìyẹn ni àbẹ́nìkan tó ní òun lọ sàárè bàbá òun olójú orí bàbá òun torí sàárè tán ní abẹ́ òkè tẹ́tẹ́ kọ́ mẹ́ńtán sí síbẹ̀ rí wọ́n rẹ́ pé torí pé èèyàn fẹ́ lọ ṣèbàjẹ́ kàró di àdìsọ́kẹ̀ kan ọ̀dọ̀ ẹni tó wà nù sàárè yẹn ní fi torí ẹ̀ lọ ayi yẹlitẹmisina indahum tẹfurijal kurba tó yẹ pé bóyá e, ìbànújẹ́ kan tó bá wọn náà fẹ́ kàn yẹn máa sí kúrò pé à lójú orí bàbá rẹ̀ lọ́bi kábàárí ṣéwù kan wàkọ̀dọ́ àlẹ́hàjá àbí bùkátà kan náà fẹ́ kó máa bí yá náà wá fi lọ bí sàárè rẹ̀ pé ṣéwù lágbájá ṣàánú mi yí ojú mi ṣe ń wọ́mọ̀ ń wá làáfíà wàkàṣfàlùgùmọ́t àbí kó máa kábàánújẹ́ kan kúrò fàábà ṣírkún ìyẹn ìwọ̀ ní kó làkó tẹ mọ́jẹ̀ di sàárè gan ìyẹn olé gini kò tọ́ tẹ́lẹ̀ wà tó sọ̀rọ̀ mùsùlùmí ìdí ìyára tó bìlà ṣáàkì ẹni bìlà ṣáàkì ìgbẹ́ sàárè wò nítorí àníyàn yìí á ti léwọ̀ kó máa jẹ́ di sàárè gan náà lọ ó yẹ bí igi kan ní òkè kan ní odò kan náà bá ti ṣe léwọ̀ náà nìyẹn ó gbọ́ di dàdí sọ́kàn ẹ̀bọ̀ sí nǹkan yẹn bákan náà ìbá ìgbà ká sọ̀sọ̀ nìfà ìyàwó mọ́ ní ziyara ti kòbóòrò fi ń táwọn obìnrin tó ń bá sàlẹ́sà ìjọ kan páwọn ọmọ lọ bẹ sàárè wò ẹ̀gbọ́ àwọn ọmọjọ́ kan àwọn ẹlẹ́gbẹ́ wọn ń ṣe léyìí o àwọn tó bá ti sàn ẹgbẹ́ rí àwọn ẹgbẹ́ ìkọ́ àná wọn ti fáwọn ọkùnrin náà lé ní ìjọ bẹ sàárè wò wọn ni ẹ pàdé níbi báyìí àmírù oko yín lọ nǹkan kan gbogbo orú yẹn jákujáku ẹni tó bá ti rí pé ìjọba ìníjọ bẹ sàárè wò ẹnìkan kálukú sọ fún àwọn ọmọ ìjọba ìlà lọ o kọ́lá àwọn ọkùnrin gan kò bá mú bẹ́ẹ̀ iṣẹ́ tí kálukú máa lọ ṣe ni ìwọ́n ká wá fi kápítáìmù sí pé lóṣù kọ̀ọ̀kan ìparí oṣù méjì méjì àbí ìparí oṣù kọ̀ọ̀kan làá máa lọ kò dáa kódà mí tún tábà tó mọ̀tàn mímọ̀ ń gbé sí ọjọ́ ọdún bí ìgbà ayẹyẹ ọdún tó ní pé ẹ̀bá nǹkan ti lọ bíṣ náà ti kí ní kan ẹ̀ka ni wọ́n lọ bẹ́ẹ̀ sáré wọ́n wá fi wọ́n wá prógámù ẹ̀kọ́ ajọ́ kejì ọdún kátó wá ní fáwọn obìnrin náà bẹ́ẹ̀ ẹni eléyìí òdà kámọ̀ yáhàdùsù fi àyàmì jùmọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe lẹ́yìn ọjọ́ jùmọ̀ àmì náà ló máa ń ṣe bẹ́ẹ̀ mo sì dira ẹlẹ́gbẹ́ mi tán náà ṣe bẹ́ẹ̀ ló ti wà yìí pé ìjọ jùmọ̀ báyìí lẹ́yìn jùmọ̀ akẹ́kọ̀ọ́ àti ìbára lọ sáyọ̀ bí tẹ́ báyìí lọ bẹ̀ wò. wàl àyàdà abilásìkò ọdún wà náà fi záàlì kàbí kàmí ìtọ́jọ báyìí ẹni fàáza mìíràn lùbídà ilé àdáda lẹ́nu kódà kan máa ṣe fáwọn ọkùnrin náà bẹ́ẹ̀ kò tọ́ ká tó wá sọ kékeré obìnrin àwọn wa sọ pé ní kìí ṣe pé bẹ̀rẹ̀ sàárè èwò ló jẹ́ èwọ̀ ṣùgbọ́n bídí àtọ́tí àtàṣìmọ̀ ìtàn fi sọ́ di èwọ̀ náà bákan láyà júùsù khuruj nìsá ila al-maqabir wa ghayriha mutabarrijat obìnrin kò gbọdọ̀ jáde lọ tẹ́ lẹ́ni tí ó ṣe ra alẹ́ tí ó múra ẹgbẹ́lẹ́ ti ṣe tẹ́nìkan ìjẹ́fẹ́ ní wa ghayri àtàyè náà mutasayyinat pé wàá máa tẹ̀sán lọ ìyẹn ò dáa ẹ̀kọ́ àtàní kó mọ̀ lọ ara tó sọ náà kó lè kó fìtínà bá àwọn èèyàn míì tó wà ń bẹ̀ wọn mọ̀tàn àtẹ̀rọ̀t àbí kí ó wá lo pẹ̀fún ẹlẹ́lẹ́yìn náà èsì ò bá mu ni sọ̀rọ̀ káyà kíyèsí ayé pé àwọn àáfàá kan ní obìnrin lílọ bẹ̀tẹ́wò látara ẹ̀rí tán rí àwọn náà fi àwọn kọ̀ǹdíṣàn kan dé àti ìsáwọn obìnrin àti eré ìṣẹ̀rí pé àwọn obìnrin yẹ káyé bá àwọn àbúkà tí wọ́n lọ yẹ káwa náà lọ láti eré ìṣẹ̀rí tó sì dé sí gbọ́ wa báwọn báwọn káwa sọ dẹgbẹjọdá kí wọn lágbájá ìjọba ìní là ń lọ mọ́kíbára o sẹ̀nù káwọn afá kẹtẹ pé ìwọ nìkan gan kọ́ dá lọ ní haramu látàrí táwọn afá yẹn dúró lé lórí nínú ẹ̀rí tó sì dúró lé ẹni tó bá ń bẹ sàárè ò lọ́pọ̀lọ́ ìyẹn ni ó fà tẹ́ pé àwọn àfáà ní ìsán gbà pé obìnrin lè lọ náà ní kó mọ́ pọ̀ jù gan kó kàn pé bóyá lọ́dún ó yẹ kan ó yẹ méjì tó tó bá ti ń pọ̀ jù ó lòdì sàwárọ̀ sí gátùmù bá lágàmì tí yẹn ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ náà bákan náà nínú nítorí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìsìnkú tó ní bá ti pọ̀ mọ́ ẹ̀yìn tẹ́jọ́bìnrin ó ní tahrimu niyaha ìmọ̀ kígbe ìmọ̀ sunkún hóhó wọ́n ní àníyá òní rọ́fù sọ́ọ̀tì bì náà kéèyàn máa sunkún hóhó oúnjẹ níyà wàṣákè sáwùpù